السلام عليكم ورحمة الله وبركاته إلي إني إتوي تيقبني إلا النبي سنة الرسول تيو ما واي لا أستاذ سليمان إدريس أجمتي إما باركالو الحمد لله رب العالمين من على المؤمنين ببعثة الأمين فقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له مخلصا له الدين وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo ayé ọba tó ṣàánú gbogbo múmi ní òdodo tó gbé ànábì dìde al-amin ẹni tọ́lọ́run ọba ẹni fọkàntán ọlọ́run tójú sí ọlọ́run bá gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe fi rán ọlọ́run bá subhanahu wa ta'ala ìfẹ́kàfàbàǹkà ayà yẹn 164 ní sọ́rọ̀ kẹta alìmọ̀rán lakọ̀nìmọ́nà lọ́wọ́ alẹ́lẹ̀ mọ́mìnì ọlọ́run ṣàánú mọ́mìnì òdòdó ọlọ́run lótìtọ́ ọlọ́run ṣe oore fún àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run kó sèmi àtẹ̀yìn bẹ́ẹ̀ o nígbà tí ó gbé òjíṣẹ́ kan dìde nínú wọn láti inú ara wọn tí ó ń ké àyà rẹ̀ fún wọn orí tọ́lọ́run ṣe fún wa nìyẹn o ànábì ń kí alukọ́rá ń fún kò sì fi pamọ́ ẹ tẹ̀síwájú. ó sì ń mọ́. ó ń sọ bí tá a kù sí. ó sì ń kọ́ wọn ní tírà. ó ń kọ́ wa ní mọ̀ àti súnà. bí ó tilẹ̀ jẹ́ pé láì ní àní sí àní àní. láì ní àní àní. ní ìṣáájú wọn ń nínú ìṣìnà tí ó hàn gbangba. kánú mi kọbìlù ìdọ̀lá lè ẹ̀tẹ̀ wo anábì ah, sallallahu alaihi wasallam anábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ òpin àwọn anábì ọlọ́run ẹni tó pọ̀wọ́ lé kó tó dípa anábì Muhammad sallallahu alaihi wasallam in ti ń bẹ láàrin wọn tó fi sá kan lori ilẹ̀ o dín díẹ̀ ní 600 years o dín díẹ̀ ní 600 years ọlọ́wà ni mo ṣàánú awon ti o sìn lọ́hùn tí wọ́n gbà mí gbọ́ lódodo mo gbà anábì dìde anábì sallallahu ta'ala sallam òun wá di igbá àwúyọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ìta fẹ́ tú ipe àkíyèsí sí lónìí níbi àkọlé ètò ní oní al ni ká jẹ́ pé ọlọ́run ká sì jẹ́ pé ànábì sallallahu ta'ala sallam nígbà tí ànábì ń bẹ láyé ó pè wá pè wá pè wá pè wá pè wá ọlọ́run tó sì ran òkú pé sísọba tí èkú ọlọ́run sì ń pè wá dòní ìpèpè tánàbì náà pè wá sallallahu alaihi wasallam ó sì ń bẹ́ńlẹ̀ dòní ó sì tún pè wá náà tó pọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ńlẹ̀ súnà rẹ̀ wà ńlẹ̀ alukurani náà ń bẹ́ńlẹ̀ alukurani kerim tó maintain originality kò sírú tíra bẹ́ẹ̀ mọ́ láyé àfà kò sírú tíra bẹ́ẹ̀ mọ́ láyé tí pòfẹ́sọ̀ bá kọ̀wé yóò tún ṣe yóò ẹ̀dítẹ̀ẹ́ tẹ bá fẹ́ ra ìwé mi sọ fún pé àyí tẹ ra yẹn pé à new edition lẹ̀ bá ra ó lè jẹ́ the same author ó lè jẹ́ pé kìí ṣẹlẹ̀ ló bá ẹ̀dítẹ̀ òun náà ni kò sí àkọsílẹ̀ kan gbogbo ayé ni mo challenge tó dàbí alukoran Karim tó maintain originality torí àdéhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́lọ́run wá sọ pé mo ṣàánú ẹ̀yin múmi ní òdodo mo gbá ànábì dìde yátúlọ́ àlékún màáyá tìhí alkùránì ní wá ń kà fún wa nínú oríire látà ṣe gbogbo ayé pọ̀lọpọ̀ àwọn olùkọ́tọ̀ lọ́n láyé ti fẹ́ yí wọn orí yí over 1000 years ago wọ́n ti fẹ́ yí wọn orí yí wọ́n tún ti ṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí kò min hamid ọlọ́run is is is is, it is a special book mo ṣe ní special inú sọ́tọ̀ ẹ̀lẹ́ ni àbísáyà karùn-ún láàrin àyà karùn-ún sí inna nahnu zanna dhikra àyà kẹlò ní ẹ tí hijiri ní ẹ ọ̀ká tó ń bẹnú àrọ́f suratul ni a sọ ìrántí kalẹ̀ a sọ alukuran náà kalẹ̀ àti pé dájúdájú ara orúkọ daju daju. ni olùṣọ́ fún ti fẹ́ kí n kẹ́dà tọ́lọ́run tó sọ̀kalẹ̀ ọ̀pọ̀ bẹ̀tí nípa alukurani kan lọ́lọ́run bá sọ ilé ìpa rẹ̀ pé ọlọ́run ní mò ń gáìdì ẹ̀ wọ́n gba gbogbo òyìnjú wọ́n ẹnu kan tí wọ́n kàn rí ṣe díẹ̀ ni pé wọ́n kó kó lọ́kàn mùsùlùmí wọ́n rí yẹn ṣe díẹ̀ àmọ́ so kùránì tí ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí lónìí ẹ̀yìn búùtù àti orí chef torí pé wọ́n gbọmọ ọ̀dọ̀ tí máa ń nubẹ̀ kò bá ti mẹ́kú ẹkù eh, bá ti mú wọ́n kókó lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà sọ̀rọ̀ alukùrán mọ́ ìrírí ayé ni wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá sọ pé kọ́lá Allah kọ́lá Rasul ẹ̀rí bàbá kan ọlọ́pọ̀lọpọ̀ rìn àjò a nígbà tí mo dé Jamaica wọ́n ń sọ pé Rasul ìwọ́n á fẹ́ mú ìtàn kan wá láti Jamaica tó tako kọ́là lọ́kọ́là Rasul ọlọ́mọ́sí wa lórí ibú o wọ́n ní ẹjẹ́ tí bàbá sọ̀rọ̀ àwọn náà ìrírí ayé ń bẹ lọ́dọ̀ wọn sọ̀rọ̀ nù ìsọkúsọ nìyẹn ọlọ́run ni mo sàánú yín mo sọ tírà kalẹ̀ tí wọ́n ń ké fún yín òun náà sì ní Al-Qur'an Karim wal hikma gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ yìí tàjọ wà lójú ọ̀nà ẹ̀kọ́ kó lọ́wọ́ tafsiru nínú àyà yìí àyà 164 ní ẹnu sọ́rọ̀ kẹta súnà nábì ni méjèèjì lápapọ̀ lójútọ́ ọlọ́run sọ pé mo fún yín mọ́ ìní nínú mi tẹ́ ẹ bá di méjèèjì mú lò bá ń pèpè láwàsẹ́mi ń

suratul anfal aya 2024 ya yọ lẹ́dínà àmànù ẹ̀yin onígbàgbọ́ òdodo ọ̀kan nínú ọ̀rọ̀ tí Mas'ud rọ̀ sọ ní tẹ́ bá gbọ́ tọ́lọ̀ sọ pé ya ayúhà lẹ́dínà àmànù ẹ̀yin mú mi ní òdodo ẹ̀tẹ̀ ti gbọ́ àti pé ìpè yìí gangan fúnra rẹ̀ ya ayúhà lẹ́dínà àmànù ẹ̀rí táwọn Yorùbá sọ pé naam ìwọ́kọ́ wọ́n pè ìwọ́kọ́ wọ́n sọ pé ya Abdul Latif àbí ya Ibrahim àbí ya eh, Abdul Aziz sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ya Yusuf ya ayú alẹ́dínà àmánù ni wọ́n wí máwùlẹ̀ dáhùn ọlọ́run mọ̀ wọ́n náà mọ̀nà tó ń gbà sí lọ́hùn wọ́n ní ẹ dáhùn ni àwọn náà kígbẹ̀ wọn ní naam lọ́ba parí bí ọ̀rọ̀ tí mo sọ ń jò ní pé atẹ́yìn àtà náà bí jẹ̀lẹ́ńkẹ́ lẹ́wọ̀ọ́lé ọ̀la ní súnà ìwọ tó ti gbé súnà níbi yìí lẹ̀ tánàbí ò jẹ́ nǹkan kan lójú rẹ̀ lọ́wọ́ ilé ọ̀làjẹ̀ lẹ́ńkẹ́ yá ayọ́ lẹ́dínà àmọ̀nù ìpè yìí ló nínú ìpè àpọ́nlé ìpè pọ̀ náà Al-Qur'an yá ayọ́ anas kólé kafirun yá ibad ọ̀gá ìpè àpọ́nlé ni ọ̀gá ìpè àpọ́nlé yá ayọ́ lẹ́dínà àmọ̀nù ẹ tẹ̀síwájú ẹ tẹ̀lé ti ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ ẹ̀mí ya ayi amanu ẹ̀yin múmi ní òdodo ọlọ́run ò bá mọ lórí wípé ti jẹ́ múmi ní òdodo kó fi ọ wá pàṣẹ Ibn Mas'ud ni ọlọ́run fẹ́ pàṣẹ àbí kó fẹ́ kọ̀ fún yín nìyẹn o kí lọ́lọ́run ṣe lẹ́yìn ìpè yìí ó pàṣẹ ó ní ittaqullaha ta ni wọ́n bi pe a fi pè wọ́n ní amanu alẹ́dínà Allah na ni ọ wá ní ẹ tí ti ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀. ẹ ti ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀. ẹ̀hẹ̀ àti tọlọ́run lẹ́yìn ìpè pé yáyọ dínà àmọ́nù. ẹ wá tọlọ́run bá pa ká jára mọ́ àti ẹ tẹ̀síwájú. kí ẹ má ṣe ṣẹ́rí kúrò ní ọ̀dọ̀ rẹ̀. ẹ tẹ́ nígbàtí Ramadan ò tíì dé ẹ̀ ń gbọ́ àwọn olùmọ̀ òdodo àwọn àfáà wa kúlọ̀mbá ni sanwọ́n lẹ́sẹ̀ ẹran àfáà wa àgbà àdọ́kítọ́rù Sheikh Sharafuddin ẹnìkan pè mí láti Èkó wọ́n ní ó wá ń sọ̀rọ̀ ara rẹ̀ mo ní ó sì wà àwùjọ bí tó wà yẹn kó ṣàkíyèsí àfáà kan tí bá ń pèpè sí súnà Ọlọ́run àti tànàbì sallallahu alaihi wasallam tó mẹ́nìkan ó ní òun mẹ́ni ó ní ó ní ah, ó ní mo mọ mo mọ àfáà kan dr sharafudin mo ní Ògbómọ̀ṣọ́ tó fi ń pè mí ní dr sharafudin wà sí ẹ̀mọ̀ pé ọwọ́jà àdá wà lòun fi rò pé èkó làfáà wà ń gbé tó yé báyìí sìn àwọn ìyẹn ni pé tí mo mẹ́fà ní pé àwọn ọ̀fọ́ òdákẹ́ before Ramadan àti ní Ramadan kódà jákàjàká ó tún wá pọ̀ jù ní ramadani bí sí máa ṣẹlẹ̀ láwọn ọdún tó ti lọ ẹ gbọ́ mi gan ẹ sì diwọ́ mọ́ rí pé allah akbar nígbàtá ìkírun sókùlá torí wọ́n kàn sanwó sílé rédíò ni wọn àná òdòdó kan tí wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ ramadan eléyìí náà pọ̀ rẹpẹtẹ tí ramadan bá tún lọ àwọn èèyàn tún jí sí ọlọ́run lọ́lọ́run sọ pé wà á ń tún tàṣìmáhùn sí bẹ́ẹ̀ ń gbọ́ adébá tó bẹ̀rẹ̀ ka kí ẹ má ṣe ṣẹ́rí kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ẹ má ṣẹ́rí kúrò lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ nígbà tí ẹ̀yin náà ti ń gbọ́rọ̀ ọlọ́run nígbà tí ẹ̀yin náà ń gbọ́ ṣe mọ̀ pé ní rọmọdọ́n bá a ṣe wà ní rọmọdọ́n yìí ní ìsìn ẹ fi ti àwọn ìrìn tọdún tó ti lọ fi ṣàpèjúwe àti tọdún yìí náà ṣe mọ̀ pé tí a máa jẹ́ èèyàn bíi méjìlá nínú sọ́fù lórí sọ́fù ní tẹ́lẹ̀ ṣe mọ̀ pé èèyàn ti ń lọ bíi thirty àbí forty torí pé rọmọdọ́n dé ẹ dákun sí ìsìlámù nu ọ̀rọ̀ tẹ́yìn náà ń gbọ́ tẹ́ mọ̀ wípé àwọn iṣẹ́ kan bẹ tí ó lékún nínú Ramadan ó ṣeéṣe kóhùn náà wọnú àwọn tọ́fíìkì wa yìí kí oṣù tó parí ṣùgbọ́n àwọn kan ń bẹ tí èsì pé tí Ramadan dé láṣẹ ń bẹ̀rẹ̀ láṣẹ ń retí pé kó lékún sọ̀látù jàmáà kásù sọ̀látù ní jàmáà lọ́kùnrin fìlmọ́sìdì ní mọ́sálásí lọ́kùnrin kìí sí ìgbà tí Ramadan dé kásọ̀kọ́tọ̀ Ramadan ti dé o ẹjá máa kí jàmáà o eléyìn ò sí ń bẹ pọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin nínú ìran Yorùbá yìí

ẹ má dà gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ń wí pé. ẹ má dàbí àwọn tí wọ́n látàkúnú kalẹ̀ dínà kọlu kí wá ni wọ́n wí. a gbọ́ o. a gbọ́. bẹ́ẹ̀ sì ni wọn kò gbọ́. sẹ́mi iná wàhùn láyàsímàún. ẹ wo gbígbọ́ méjì ọlọ́run ọlọ́run ó fi Allahu Akbar wọ́n sọ pé àwọn àwọn fi ọ̀kan rinlẹ̀ nǹkan wà positive ọ̀kan wà negative hearing nínú àyà yìí àwọn olù olù jìnnà sí tọ́lọ́hun àwọn sọ pé sẹ̀mí ìnà agbọ́ àwọn èèyàn sì sọ bẹ́ẹ̀ dòní kẹ́ẹ̀ tó káyà àwọn ti bá ń kàdílẹ̀ kẹ́ẹ̀ tó kàdísì wọ́n ti mú wá sẹ̀mí ìnà agbọ́nu àmọ́ lọ́n negate wà hùm láyẹ̀sìmáhùn wọn ò sí kí ni wọn kò gbọ́ wọn ò gbọ́ kí ni àìgbọ́ tọ́lọ́hun lé lọ níbẹ̀ àìlò kése yẹn wọnú etí wọn ẹ tẹ̀síwájú. dájúdájú. dájúdájú. ẹ̀dá tí ó burú jù ní ọ̀dọ̀ Ọlọ́run. inna sharra dawabi inda Allah. ni ẹni tí ó di tí. àwọn tó di tí. tí ó sì ya odi. wọ́n yóò di. àwọn ni wọ́n àwọn ni wọ́n kì wọ́n kì í lo làákàyè. àwọn tí wọn ò ní làákàyè ẹ̀sìn wọ́n yìí ṣé wọ́n yìí lò náà ni wọ́n kọ síbẹ̀ wọ́n yìí lò ẹ̀sìn ní tó bá mọ gan-an nu. wọn ò ní a lè sọ pé wọn ò ní làákàyè àbí wọn yìí lò làákàyè nítorí pé mẹ́díkálì wọn yìí ṣalágànnà tọ́ra ń sára ṣèlú níta tún fi lè fi sí pé wọn èlò làákàyè nù tábà sọ pé wọn ò ní làákàyè náà kìí ṣe pé wọn ò ní tó náà fi ń sáyé bẹ́ẹ̀ bá ń béèrè bá rí wọn níbi ìṣirò àbí níbi business ẹ fẹ́ máa jowú wọn bó ní lágbájá náà ṣe méèkì ẹ̀ tó bá jẹ́ pé alágàn náà ni ilé ìtọ́jú ni wọ́n wà ni wọ́n wà wàhún alẹ́dínà láyà àkìlún ìnà ṣàrọ̀ dàwáàbì indallahi súnmùlbùkùmù bó tún fẹ́ lọ síbi àsúnmùlbùkùmù bó lẹ́sẹ̀ túbẹ̀ ẹni tí ó di tí wọ́n di tí ó sì ya ó di a sì jọ sọ̀rọ̀ báyìí pẹ̀lú wọn wọ́n jọba wọ́n joyè wọ́n nípò wọ́n láṣẹ ọlọ́run sì pè wọ́n lódi ó pè wọ́n láyàyà ó pè wọ́n lódi àlẹ̀dínà láyà kìlú ọlọ́run wá tú síbi wípé gbogbo tá a wíhun wọn ìlò làákà ìlú fà nam walaw alimallahu fihim khayran la asma'ahum tí ó bá ṣe wípé ọlọ́run mọ oore kan lára wọn ni. Allahu Akbar ó túmọ̀ sí pé kò sóore lára wọn. dájúdájú ìbá jẹ́ kí wọ́n gbọ́. ìbá jẹ́ kí wọ́n gbàgbọ́ lò. tí ó bá sì jẹ́ kí wọ́n gbọ́. ọlọ́run wà lọ́wọ́ alima Allahu fihim khayra tó wáyé kó oore ń bẹ lára wọn ni ìtumọ̀ ẹ̀ gangan àgbọ́yé rẹ̀ gangan ni pé kò sóore lára wọn ọlọ́run dákun mọ́ mi àtẹ̀yìn o gbogbo bó tù káwọn afọ́ kí alukurani tó kí wọ́n sọ̀rọ̀ súnà nábì tó kódà àwọn eléyìn wọn ní gbọ́tọ̀ wọn ní wọ́n kọ̀ tí ẹ̀ wọ́n ti kọ̀tọ̀ lọ́n ọlọ́run ní wà lọ alìmọ̀ fi him khairo tó wà sí pé oore ń bẹ lára wọn ni àṣẹ kò sóore lára wọn àṣẹ ṣáàrù dàwábì ni wọ́n ẹ̀dá tó burú jù ni wọ́n ó dàbí ìgbà tó ọba sọ pé tó ọba wá kí mi máa fún ọ lẹ́bùn ìtumọ̀ ẹni pé tó ọba ti wá ẹ̀bùn mi ó gbé dé mi ni o wà lọ alìmọ̀ lọ́ọ̀ fi him khairo ọlọ́run ló sì mọ̀ àmọ̀tán yẹn wàláwò àsìmá àhún ẹ̀tẹ̀síwájú tó ló bá jẹ́ pé wọ́n gbọ́ ni. tí ó bá sì jẹ́ kí wọ́n gbọ́. kódà tí wọ́n bá gbọ́ omi tọrọ wọn burú dé. wọn ò bá yí padà. yàtà wàlà o wọn bá tún sọ pàkọ́sí náà. wọn ò bá sì ṣẹ́rí kúrò. wọn bá tún sọ pé ẹ má bá wa sọ yẹn. gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ lónìí náà. yáyọ lẹ̀ nínú àmọ̀nù ìpè mí nínú àyà náà tá à ń bá lọ yìí náà. ẹ̀yin onígbàgbọ́ òdodo. ẹ̀yin onígbàgbọ́ òdodo. ẹ jẹ́ ìpè Ọlọ́run àti òjíṣẹ́ ó wà repeated ọlọ́run dọ́rọ̀ ìpadà àti ìhun lákọ̀ọ́kọ́ àti òláwà rọ̀sùlà yá ayọ́ lẹ́dínà àmọ́nù ìsàjíìbù lìlá wárí rọ̀sùl pé ọlọ́run àti òjíṣẹ́ nígbà tí ó bá pè yín lọ síbi ohun tí yóò yí bá gbogbo nǹkan tí ó yé lọ lọ́lọ́run bá ń pè wá sí. nígbà tí ó bá pè ń lọ síbi ohun tí ó sọ yín di alààyè. tí ó sọ yín di ẹ jẹ́ pé ọlọ́run náà. àti pé kí ẹ mọ̀ pé dájúdájú. dájúdájú. ọlọ́run máa ń ṣe òpinya ní àárín ènìyàn àti ọkàn rẹ̀. sọ nǹkan tó dàgbà sí ikú ẹlòmíì kódà à ń bẹ lọ́wọ́ ẹ̀mí gígùn mo sọ̀rọ̀ mo bẹ àwọn èèyàn léèrè níjọ́ kan mo ní gbogbo alájọ ń bẹ lọ́wọ́ ẹ̀mí gígùn àtàláfíà ara téèyàn bá sin lọ́hùn pàápàá jùlọ kìí ṣe sọ́lá àdúrà ló ṣe fúnra àbí pé àwọn èèyàn ń wò mí mo ní ara ìní bá wà sí lọ àfitẹ́ẹ̀bì fèsì ìní tẹ̀síwájú mi wà sí mi àfitẹ́ẹ̀bì fèsì èèyàn kìí ṣe sọ́lá kìí ṣe sọ́lá àfẹ́ tàbí kó jẹ́ pé ìsì sọ́lá akíkàndá kan sí ni àbí kèkí rárá bó ṣe wọ́pọ̀ ní ìran mùsùlùmí tán sì ń pè lókọ mùsùlùmí tí wọ́n bá sọ pé mùsùlùmí dà a ní onóònà wọn sókè pé ara wọn ni mí àmọ́ kì í sì sọ́lá àjọ wa ń bẹ lọ́ẹ̀mí gígùn àtàláfẹ́ ara fẹ́ gbọ́n tó ti bá tara ẹ̀ jẹ́ so yóò lẹ́mí gígùn àtàláfẹ́ ara tó fi saburú jìnà àdúrà yẹn ń jẹ́ táwọn mùmìnì kì í ṣe ti gbogbo èèyàn ọlọ́run sí wa pẹ̀lú orí dáadáa ọlọ́run sí wa fún aláàfíà ara fún wa ní fún wa ní àlàáfíà ara fún alẹ́mí gígùn tí ẹ bá ń sin lọ́run ni o torí gbogbo nǹkan tí wọ́n bá sọ máa yà lọ́fẹ́fẹ́ mi kọ́ọ̀lì ilà làdé rọ̀kìbù ní àtìd gbogbo ṣe tí ẹ bá ṣe pápátá wọ́n ń dè mọ́lẹ̀ wọ́n sì ń gbé lókè lọ́bọ́lọ́ wà á lámù àná lọ́ọ̀yà hul bẹ́ẹ̀ lẹ́mọ́rì wà kọ́lbì ẹ mọ̀ pé ọlọ́run ọba ó lè ẹ̀rọ ń gbà lẹ́gùn kẹ́mi mọ́gùn débẹ̀ alàìfi dágbà sí wà á nàhú àti pé dájúdájú dájúdájú ọ̀dọ̀ rẹ̀ ni a jọ sí ọ̀dọ̀ ọ̀rọ̀ bá kò jọ sí o fàbíhàrí ìlàyàtù kẹrìmà ya mú lọ́wọ́ bí tààtì wà tó wáti rasúlì wà lè sèjábà ti láwọlé rasúlì inda sumaila awamir wa nawahi sọ́dara anhu wa rasúlì sallallahu ta'ala wasallam láti bá wá látọ̀dọ̀ ọlọ́run tó wá látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala wasallam ọlọ́run ọba ń pè wá sákèsì wípé ẹ máa tẹ̀lé o wàyánha á ní tẹ̀ṣábù ìbìlì kàfírìn ọlọ́run sì ń kọ̀ fún wa nípa pé ká mọ̀mọ̀ kọ́sí àwọn kèfèrí ká mọ̀ sọ pé eléyìí láyé ń bá lọ tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí nẹ̀gílẹ̀tì ọ̀rọ̀ ọlọ́run wọ́n kórìíra àwọn àfáà púpọ̀ kìí ṣe kórìíra tara ìkórìíra ti pé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tí ẹ bá sọ pé ọlọ́run bá wí tí ń sọ pé ànábì wí ojú ẹlòmíì ó kọ̀rẹ́ lọ́wọ́ ó ń bẹ nígbà tí suratul hajj ti ń parí lọ ẹ̀ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ mi jù pé ẹ sọ pé ọlọ́run wí lọ ohun tí ń wò pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí ẹbẹ́ fi bàtà ayé òun jẹ́ ni tí èyí bá pọ́kàn ti lè kòkó dójú ẹ̀ àyà 70 nǹkan kan nínú hajj tí èyí bá pé ọ̀rọ̀ ọkàn ti lè dójú ẹ̀ ànímọ̀ wo ẹni tí ń sọ̀rọ̀ lọ́n bí ẹni bí ọ̀tá ẹni. àti pé nígbà tí a bá ké àyà wa fún wọn. hajj nìyẹn àyà àyà two ọ̀yà. àti pé nígbà tí a bá kí àyà wa fún wọn. tí a bá kí àyà alukurani fáwọn èèyàn kan. tí ó hàn gedegbe. tó sì dájú pọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n wí. ìrẹ yóò máa mọ̀ kí máa kíkọ nínú ojú àwọn alágbàgbọ́. bẹ́ẹ̀ tí ń kéun náà lẹ́ẹ̀mọ́ rí i pé ọkàn àwọn èèyàn yẹn ti kọ́ tí wọn yóò fẹ́ talu àwọn tí ó ń kí àwọn àyà wa fún wọn. wọ́n fẹ́ talu ẹ ti ń kí alukurani kẹrin inú ọmọ bí wọn yóò mọ rin wọn sùsùsù lẹ́ẹ̀kan náà. sọ pé. pé ń ti wá ta ló pè é ara nǹkan tó mọ̀ sàbùkù fún nìyẹn ta ló pè ta ló fọ̀rọ̀ lọ ta ló bá wá ṣe bí kò tí ì sọ ju pé ọlọ́run wí ànábì wí lọ bíyàn bá lo hikima láti gbọ́rọ̀ kalẹ̀ ọ̀tọ̀ ni mọ́sálà mí nìyẹn tí ò bá mọ̀nà tí yẹn gba àdírẹ́sì àwọn èèyàn ṣùgbọ́n ìta ń sọ nísìn ni pé ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ ń ṣe fún ní hikima tó ó ní àdábà ní rọ́bí wa ahsana ta'dibi ọlọ́run fún mi ní ládàbí ẹjẹ́ ń pè báyẹn kó lè yí ọ̀pọ̀lọpọ̀ bí yóò bá ti máa pè nìyẹn ọlọ́run fún mi ní ládàbí pọ̀ ọlọ́run kọ́ mi máa ṣe ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala wa sallam tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n gbójú àgàn irú àyà tá ń ka yìí ṣẹ́bá ànábì náà lọ́lọ́run sọ àyà ìkalẹ̀ fún àti òdodo alukoran wọ́n gbójú àgàn sí tẹ́lómi ìbá ṣe wá sí òdodo mi wa níyà àmọ̀ pé òtọ́ ọ̀rọ̀ wọn sọ òní sùlùbù àti ànábì náà òní sùlùbù ànábì náà tún lágbé kalẹ̀ béèyàn bá wá jẹ́ pé kò lágbèkalẹ̀ ọ̀rọ̀ kódà onísúnà gan ọba onísúnà ní kọ̀ọ̀kọ́ bá wí gan pé wá ń bí jókòó ara ẹ̀ jẹ́ bọ̀bá ọmọ mẹ́sìn báyàn sọ̀rọ̀ pé pé kò sínú sísẹ́ ànábì sallallahu ta'ala sallam nínú kọ́ ọgbẹ́ni lọ mùkánà yuminu billahi wal liyasmut tó bá nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀rẹ̀ kíyàmà àtọ́lọ̀ yá sọ̀rọ̀ tó lóore àbíkọ́ ọgbẹ́ni lọ́wọ́ àsàlámà ọ̀làmọ́ bẹ́ẹ̀ bí kéèyàn dákẹ́ nígbà míì kìí ṣe gbogbo gbà sóye kí la bá débẹ̀ ó ní wípé wọ́n fẹ́ tàlù àwọn tí ń ka ayọ̀ ọlọ́run sí wọn létí ẹ tẹ̀síwájú. sọ pé sọ fún wọn wípé. èmi kì yóò fún yín ní ìrò ohun tí ó burú ju èyí lọ. ẹni tọ́kàn yín le tóbi débi tó le dé yìí ẹ gbọ́ ti yín o kí nìkan náà. òun ni iná tí ọlọ́run ṣe ní ìlérí fún àwọn aláìgbàgbọ́. ọlọ́run tún dákọ̀ nọ́mbẹ̀ hùn ó sì kúrú ní ìpadà sí. pé tí ó bá ti di pé wọ́n ń ka alukoran síyàn létí tínú ẹni tí ń gbọ́ sùsùsù ó ti wà lójú ọ̀nà náà àfi tọ́lọ́n bá sànú ẹ̀ tátúnṣe bá débà nígbèsí ayé ẹ̀ lókù kó tó fayé lẹ̀ annáàrù wàádàá Allahu alladhina kafaru tí ẹ̀ bá ti bá rẹ̀ ní òṣèṣí yẹn ọjọ́ ọ̀nà náà lọ́wọ́ ah, nínú eh, àwọn nǹkan tọ́lọ̀ tún sọ pé káàmọ́ kọ́sì ní alìmọ̀nà fikin fi adami tọ́ àti wàlìsìjẹ́ bá ti láàrọ̀ sùl àwọn tí è jẹ́ pẹ̀lú àtànábì pòkì ni wọ́n mọ̀náfìkì ni wọ́n olójú èjì ni wọ́n alágàbàgebè ni wọ́n ara wọn ó làwọn kèfèrí tó jẹ́ pé àbàwò ayẹ́sàn kalam Allah nínú suratul Baqara àyà 92 àti nínú suratul Fussilat àkọ́kọ́ suratul Fussilat àyà 26 àwọn ni ibẹ̀ láwọn kèfèrí àwọn wọ́n ní kọ́ wàkọ́lá lẹ́dínà káfàrú látẹ́sìnàún lè hádà al-Qur'an. àti pé àwọn ẹni tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ pé àwọn tí wọ́n sá ìgbàgbọ́ àtàn tó farajọ lónìí wọ́n sọ pé ẹ má ṣe pé ẹ sọ ní tẹ́ sí mi ṣáájú pé gbogbo ọ̀nà ni wọ́n fi ń gbìyànjú kí wọ́n yí al padà wálé ga òfì ẹ twist ẹ ẹ sọ nǹkan kan tí ò rí bẹ́ẹ̀ ẹ sọ sí i ntọ́lọ́run sọ̀kalẹ̀ ẹ sọ pé ó sọ̀kalẹ̀ gbogbo tí mo wí ló ti ṣẹlẹ̀ wọ́n ti kọ Quran léde lárúbáwá tí wọ́n sì gbé sórí net wọ́n sì dá ní aya aya wọ́n sì ṣe English translation tí mo fojú ara mi rí tó sì tẹ̀mí lọ́wọ́ báyìí mo sì rí sọ kó túbà júmọ̀ fáwọn èèyàn wọ́n lè ga òfin ẹ sọ nǹkan tí ò dáa nípa ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run alukurani ò bàjẹ́ torí kí ni bóyá ẹ̀yin lè borí nǹkan fẹ́ àtìfù nìyẹn wọ́n lè ra òfì ẹ sọ̀sọ́kùsọ sí ẹ ra àwọn èèyàn láyé lónìí wọ́n mú lórí àbí kí wọ́n mú láàrin àbí kí wọ́n mú ń parí tọ́yé ara lágùn wọn nìyẹn wọ́n ní à ẹ̀yin tẹ́ ń ṣe sọ́lá tẹ́lẹ̀ ń kírun ẹ mà ti ṣìṣe púpọ̀ wọ́n tó rán sọ pé wà fàwàílù lil musallin ègbé kó máa bá wọn akírun ló bá dákẹ́ wà lè ga òfì ẹ̀rú bá bẹ lómi bóyá ń jọ́nà nígbàtí ẹni tó bá jẹ́ pé kìí tọ́ àwọn àfá olùmọ̀ òdodo jọ́nà lómi ló ti close chapter pé òun lọ sí mosque alóhun ò mọ̀ pẹ̀lú ilé ìbẹ́nú alùkùránì kẹrìmù kò tẹ̀ nípa alùkùránì kẹrìmù gbà nígbà tó ti gbọ́rú ilé yìí lọ́dọ̀ ti alùkùránì ṣe kẹrìmù mọ́ kìí ṣe tíra lápọ̀ẹ́lé pé ègbé kó mọ́ báwọn àkírùn àbánúdá ẹka síwájú alẹ́dínà hún áhùn sọ láti hìm sàhún àbẹ́bànká ni alẹ́dínà hún máa ń sọ láti hìm sàhún ọlọ́run mú ó mú ìròyìn wá ó mú ẹni tá ń ròyìn àti ìròyìn wá àwọn àǹfàn kẹkàn yọnu méjèèjì ló bá dáké bí ẹ̀ máa ṣe wáyé kì báhun kí tó fi kó láyé kò lè mú pí àbí àfà ẹbí túdẹ́ǹtì lẹ́yìn bí ẹ bá ṣe wà ẹ́kì bẹ́ẹ̀ láyé tó fi kó láyé sẹ́ kò lè mú pí ẹfún náà ni ó máa mú fàwa ilú ìmùsọ̀lì ọyẹ̀ká ẹgbẹ́ kí ó máa bá àwọn akírun àwọn ni àwọn olùṣọ́ ọkànnù kúrò níbi ìrun wọn olùṣọ́ ọkànnù kúrò níbi ìrun àwọn olùmọ̀ tún túbẹ̀ yẹn wọ́n ní ah, ọlọ́run bá wọn lọ́dọ̀ ọlọ́run tí ò sọ wípé àlẹ̀dínà hùn tí ò sọ pé alẹ̀ yìí náà hùn fí tó ṣe pé àrùn lówí èdè lárúbáwá nìyẹn àwọn tá a bá jọ kí lálẹ́ gbàgbọ́ yá àárín yẹn tọ́lọ́run sọ pé alẹ̀ yìí náà hùn fí tí ọkàn wọn tọ́lọ́run sọ pé tọ́kàn wọn ro nǹkan kan nígbà tí wọ́n sì wà nínú sọ́lá tó wá sí pé bẹ́ẹ̀ ni ajẹ́ pé gbọ́ ọlà níjèrè sọ́lá alẹ̀ yìí náà hùn àrùn lọ́lọ́run bá lò tó yẹ pé ńgbà tásìkò sọ́lá bá tó kò kàn wọ́n wọn fẹ́ mọ̀ pé sọ́lá tó débi pé wọ́n dìde lọ sí àwọn tọ́lọ́run bá ń wénu pé kégbé wọn bá lẹ́nìkan ma wá ṣe àtújẹ níbi pé àtújẹ yẹn náà ṣe rí pé rinlẹ̀ lórí àwọn àwọn ní ìmọ́ni tó fúyẹ́ ọlọ́run kó sàlékún àánú ẹ̀ fún wa wálégà òfì ẹ máa sọ̀sọ́kòsọ̀ nípa alukuran fi làálà fún taglibun wọn ni látara eléyìí ó ní ẹ fi lè máa borí ní sọ́tò bákọ́rà kọ́ọ̀lù sẹ̀mínà wà àṣọ ìnà ẹ̀rù bá àyà nẹ́tì tù nìyẹn ẹ̀rù bí táwọn èèyàn ṣe àkókò nà kí sọ̀rọ̀ ọlọ́run bá dé kọ́ọ̀lù lójú ànábì náà sallallahu alaihi kí wá ní ti wá wà jẹ́ àwọn jẹ́ nǹkan nínú àyà yẹn ó wà ń bẹ̀ pé wọ́n ní sẹ́tìrí qalu sami'na wa asoyna àti pé nígbà tí àwà ṣe pẹ̀lú yín tí a sì gbé òkè kọjá ọba ní ọ̀yá. ẹgbà ohun tí a fi fún yín mú ṣinṣin kí ẹ sì gbọ́rọ̀. ẹgbà mú ṣinṣin ẹ sì gbọ́rọ̀ ọlọ́run. wọ́n wí pé wọ́n wí pé àwa gbọ́ agbọ́ àwa kò gbà. wọ́n lágbà wọ́n sọ fún ànábì ànábì tọ́lọ́run gbé dìde sí wọn nínú ìran Israel ni wọ́n sọ fún pé agbọ́n tó wí àṣe àtẹ̀lé tiẹ̀ sọ́tàn àbí òtàn lójú ànábì gan tọ́lọ́run rán sí wọn sallallahu ta'ala sallam torí ẹ̀ ló fi di pé ọ̀ranyàn ni fún wa láti máa pèpè síbi nǹkan tí yóò jẹ́ pé أتى النبي صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك